ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé gbígbé fún ìfẹ́kùfẹ́ a ó kà láti inú ìwé Tímótì kìíní orí ìkarùn ẹsẹ̀ ìkẹfà ó sọ pé ṣùgbọ́n ẹni tí ó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ ó kú nígbà tí ó wà láàyè arákùnrin Ṣéhù kò gbé pẹ̀lú Ọlọ́run títí ṣùgbọ́n ó padà sí inú ayé nítorí wípé ìfẹ́kùfẹ́ ẹran ara rẹ̀ ó fẹ́ jùmọ̀ kí ó tilẹ̀ tó fi ayé rẹ̀ fún jésù olúwa ó jẹ́ ẹni tí lílo àwọn egbò igi olóró àti àwọn ìwà ìbàjẹ́ àti àwọn ìwà ìdọ̀tí lọ́pọ̀lọpọ̀ ti di bárakú fún àwọn eléyìí a sì máa fi ìfẹ́kúfẹ́ fún ẹran ara rẹ̀ lẹ́yìn ìgbà tí ó gbàgbọ́ ó fi àwọn ìwà pálapàla yìí sílẹ̀ ṣùgbọ́n nígbà tí ó ṣe ó padà sí inú wọn nítorí wípé kò rí ẹ̀kọ́ ìpìlẹ̀ tí ó yè kooro gbà láti di ọmọlẹ́yìn tòótọ́ kò sì mọ̀ bí a ti ń gbé nínú oore ọ̀fẹ́ ọlọ́run eléyìí tí ó máa ń fún ẹ̀mí ìfẹ́kùfẹ́ pa àwọn ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ sílẹ̀ tilẹ̀ sì jẹ́ àwọn aláìgbàgbọ́ ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹtàlá jẹ́ kó yé wa wípé tí onígbàgbọ́ bá ń gbé gẹ́gẹ́ bí ìfẹ́ rárá yóò kú ohun kan nípa gbígbé gẹ́gẹ́ bí ẹran ara ṣe fẹ́ ni wípé onígbàgbọ́ tí ó bá ń gbé irú ìgbé ayé bẹ́ẹ̀ ti di ẹni tí ó ń gbé fún ìfẹ́kùfẹ́ ẹran gbígbé fún ìfẹ́kúfẹ̀ẹ́ rárá a máa já sí ikú o lè wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà lónìí onígbàgbọ́ tí ó sì ti kú nípa ti ẹ̀mí ó jẹ́ ẹni tí kò fẹ́ yàtọ̀ sí aláìgbàgbọ́ nípa bí a ṣe ké kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run tàbí bí ó ṣe jìnnà sí Ọlọ́run tó ilẹ̀kùn ayé irú ẹni bẹ́ẹ̀ ti wà ní ṣíṣílẹ̀ fún àyídáyídá Sátánì àti àwọn ìfìyàjẹni irú ẹni bẹ́ẹ̀ kò sì ní ìbáṣepọ̀ tí ó dánmọ́rán pẹ̀lú ẹ̀mí mímọ́ eléyìí ni ọ̀kan lára àwọn ohun tí ó bani lọ́kàn jẹ́ jù lórílẹ̀ ayé lónìí kò ní ṣẹlẹ̀ sí ọ lórúkọ Jésù àmín máa lọ sínú ayé lónìí kí o máa rántí wípé onígbàgbọ́ tí ó bá ń gbé ìgbé ayé ìfẹ́kùfẹ́ nípa ti ẹ̀ṣẹ̀ ó ń fi ikú ti ẹ̀mí ṣeré ọ̀nà kan ṣoṣo láti borí jẹ́ nípa láti borí agbára ẹ̀ṣẹ̀ àti láti fọ́ gbogbo àjàgà àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ìfẹ́kùfẹ́ ẹ̀ṣẹ̀ ní nípa agbára ẹ̀mí mímọ́. E agbára yìí a máa wá sí ìṣe nígbà tí a bá mọ̀ọ́mọ̀ fi ara wa jìn fún àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo nípa gbígba àdúrà nínú ẹ̀mí ẹ̀mí wa máa di alágbára nípa oore ọ̀fẹ́ eléyìí a sì máa padà ran ẹran ara wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kọkànlá ti sọ ní ìdàkejì ọkàn wa èyí tó níṣe pẹ̀lú èrò ìfẹ́ wa àti ìwòye wa a máa wá sí abẹ́ ìjẹgàba ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nígbà tí a bá fi ara wa fún ọ̀rọ̀ Ọlọ́run láti ìgbà dé ìgbà Jésù jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀mí ni. E iye sì ni pẹ̀lú nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gọ́ta àdúrà olúwa gbà mí lọ́wọ́ ìkẹ́kùn ìfẹ́kùfẹ́ ẹ̀ṣẹ̀ àti ẹran ara mo béèrè lónìí pé kí o ràn mí lọ́wọ́ láti lè tẹ ọ lọ́rùn àti láti lè máa gbé ìgbé ayé mi fún ọ nínú ohun gbogbo àmín sọ ìjẹ́wọ́ yìí tẹ̀lé mi ti ọlọ́run ni èmi èmi kò gbé fún ìfẹ́kúfẹ́ ẹ̀ṣẹ̀ mò ń gbé láti tẹ́ Kristi lọ́rùn mo sì ń so èso ní iṣẹ́ rere gbogbo àmín ǹjẹ́ ò gbọ́ mi lónìí yìí o ò tí fi ayé rẹ fún jésù bí olúwa àti olùgbàlà rẹ ó sì wọ láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí ìwọ náà kí o lè borí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ àti rárá gba àdúrà yìí tẹ̀lé mi sọ pé jésù olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí igi àgbélébùú àti ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ fún ìràpadà mi lónìí yìí mo tọ̀ ọ́ wá gba ayé mi mú gbogbo ẹ̀ṣẹ̀ mi kúrò láti òní yìí lọ jẹ́ kí ọkàn mi kí o máa pòǹgbẹ fún ọ jẹ́ kí n rí ìmọ́lẹ̀ ìfẹ́ rẹ kí n sì máa rìn ní ọ̀nà rẹ àmín tó bá gbàdúrà yìí tẹ̀lé mi à ń gbà ọ níyànjú láti wá ìjọ ọlọ́run tí ó bá gba bíbélì gbọ́ tí ó sì ń kọ́ ẹ̀kọ́ bíbélì tí ó yè kooro ní agbègbè rẹ kí o sì darapọ̀ mọ́ wọn ó lè fi ara rẹ̀ hàn fún olùṣọ́ àgùntàn wọn kó sì jẹ́ kí ó yé wọn wípé ó ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ̀ fún Jésù ni kí wọ́n bá lè ràn ẹ́ lọ́wọ́ bákan náà gbà níyànjú pé kí o kàn sí wa nílé iṣẹ́ ìránṣẹ́ Stream Globe nípa lílo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó kà lópin ẹ̀kọ́ yìí àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí pé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí a bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹtàlélógún àti orí ìkẹrìnlélógún ẹ máa bá wa kà lọ. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹtàlélógún. Pọ́ọ̀lù kọjú sí àwọn ìgbìmọ̀, ó ní. Ẹ̀yin ará, ní gbogbo ìgbé ayé mi, ọkàn mi mọ́ níwájú Ọlọ́run títí di òní. Bí ó ti sọ báyìí, bẹ́ẹ̀ ni ananiya, olórí àlùfáà sọ fún àwọn tí ó dúró ti Pọ́ọ̀lù pé kí wọ́n gbá a lẹ́nu. Pọ́ọ̀lù wá sọ fún un pé. Ọlọ́run yóò lù ọ́ ìwọ ògiri tí wọ́n kùn lẹ́fun lásán yìí ó jókòó síbẹ̀ ò ń dá mi lẹ́jọ́ lórí òfin síbẹ̀ ó pa òfin tì ó ní kí wọ́n lù mí. àwọn tí wọ́n dúró níbẹ̀ bá ní. olórí àlùfáà ọlọ́run ni òun bú bẹ́ẹ̀. paul dáhùn pé. ará n kò mọ̀ pé olórí àlùfáà ni nítorí ó wà ní àkọsílẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sí aláṣẹ àwọn ènìyàn rẹ̀ nígbà tí paul mọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ sadusé ní apá kan nínú àwọn tí wọ́n wà nínú ìgbìmọ̀ àti pé àwọn ọmọ ẹgbẹ́ farisi ní àwọn mìíràn ó kígbe pé. ẹ̀yin ará farisi ni mí farisi ni àwọn òbí mi nítorí ìrètí wa pé àwọn òkú yóò jí dìde ni wọ́n ṣe mú mi wá dáhùn ẹjọ́. nígbà tí ó sọ báyìí ìyapa bẹ́ sílẹ̀ láàrin àwọn farisé àti àwọn sadusé ìgbìmọ̀ bá pín sí méjì nítorí àwọn sadusi sọ pé kò sí àjínde bẹ́ẹ̀ ni kò sí áńgẹ́lì tàbí àwọn ẹ̀mí ṣùgbọ́n àwọn farisi gbà pé mẹ́tẹ̀ẹ̀ta wà ní ariwo ńlá bá bẹ́ sílẹ̀ àwọn amòfin kan nínú àwọn farisi dìde wọ́n tẹnu mọ́ ọ pé. àwa kò rí nǹkan burúkú tí ọkùnrin yìí ṣe bí ó bá jẹ́ pé ẹ̀mí ni ó sọ̀rọ̀ fún kọ́ tàbí áńgẹ́lì. nígbà tí àríyànjiyàn náà pọ̀ púpọ̀ ẹ̀rù bà ọ̀gágun pé kí wọ́n má bàa fa Pọ́ọ̀lù ya ó bá pàṣẹ fún àwọn ọmọ ogun kí wọ́n wá fi agbára mú Pọ́ọ̀lù kúrò láàrin wọn kí wọ́n mú un wọnú àgọ́ àwọn ọmọ ogun lọ ní òru ọjọ́ keje olúwa dúró lẹ́bàá Pọ́ọ̀lù ó ní ṣe ọkàn rẹ gírí gẹ́gẹ́ bí o ti jẹ́rìí iṣẹ́ mi ní Jerúsálẹ́mù bẹ́ẹ̀ ni o ní láti jẹ́rìí nípa mi ní Róòmù náà nígbà tí ilẹ̀ mọ́ àwọn Júù péjọpọ̀ láti dìtẹ̀ sí Pọ́ọ̀lù wọ́n búra pé àwọn kò ní jẹun bẹ́ẹ̀ ni àwọn kò ní mu omi títí àwọn yóò fi pa Pọ́ọ̀lù àwọn tí wọ́n dìtẹ̀ yìí ju bíi ogójì lọ wọ́n lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wọ́n ní. a ti jẹ́jẹ́ a sì ti búra pé a kò ní fẹnu kan nǹkan kan títí a ò fi pa Pọ́ọ̀lù a fẹ́ kí ẹ̀yin. E àti gbogbo wa ránṣẹ́ sí ọ̀gá àwọn ọmọ ogun pé kí ó fi Pọ́ọ̀lù ránṣẹ́ sí yín nítorí ẹ fẹ́ wádìí ọ̀rọ̀ rẹ̀ fínífíní ní tiwa a ó ti múra sílẹ̀ láti pa á kí ó tó dé ọ̀dọ̀ yín. ṣùgbọ́n ọmọ arábìnrin Pọ́ọ̀lù kan gbọ́ nípa ète yìí ó bá lọ sí àgọ́ àwọn ọmọ ogun ó lọ ròyìn fún Pọ́ọ̀lù Pọ́ọ̀lù wá pe ọ̀kan nínú àwọn balógun ọ̀rún ó ní. mú ọ̀dọ́mọkùnrin lọ sọ́dọ̀ ọ̀gágun. So nítorí ó ní ọ̀rọ̀ kan láti sọ fún un. balógun ọ̀rún náà bá mú un lọ sọ́dọ̀ ọ̀gágun ó ní. ẹlẹ́wọ̀n tí ń jẹ́ Paul ni ó pè mí tó ní kí n mú ọ̀dọ́mọkùnrin yìí wá sọ́dọ̀ yín nítorí ó ní ọ̀rọ̀ kan láti sọ fún yín. ọ̀gágun náà bá fà á lọ́wọ́ ó mú un lọ sí kọ̀rọ̀ ó wá bí i pé. kí ni o ní sọ fún mi. ọ̀dọ́mọkùnrin náà wá dáhùn pé. àwọn jù ti fohùn ṣọ̀kan láti bẹ̀yìn pé kí ẹ mú Paul wá síwájú ìgbìmọ̀ lọ́la kí àwọn lè wádìí ọ̀rọ̀ rẹ̀ ní fínífíní ẹ má gbà fún wọn nítorí àwọn kan nínú wọn yóò dènà dé wọ́n ju ogójì lọ wọ́n ti búra pé àwọn kò ní jẹun bẹ́ẹ̀ ni àwọn kò ní mu omi títí àwọn yóò fi pa Pọ́ọ̀lù bí a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti múra tán ohun tí wọ́n ń retí ni kí ẹ ṣèlérí pé ẹ yóò fi Pọ́ọ̀lù ránṣẹ́ sí ọ̀gágun bá ní kí ọ̀dọ́mọkùnrin náà máa lọ ó kìlọ̀ fún un pé kí ó má sọ fún ẹnikẹ́ni pé ó ti fi ọ̀rọ̀ yìí tó òun létí ọ̀gágun náà bá pe méjì nínú àwọn balógun ọ̀rún tí ó wà lábẹ́ rẹ̀ ó ní. ẹ lọ mú igba ọmọ ogun àti àádọ́rin ẹlẹ́ṣin àti igba ọmọ ogun tí ó ní ọ̀kọ̀ ẹ ó lọ sí kesaria kí ẹ múra láti lọ ní agogo mẹ́sàn-án alẹ́ ẹ tọ́jú àwọn ẹṣin tí Paul ó gùn kẹsìn dé ọ̀dọ̀ Felix gómìnà ní àlàáfíà. ó wáá kọ ìwé lé wọn lọ́wọ́ ìwé náà lọ báyìí. gómìnà ọlọ́lá jùlọ Felix èmi Claudiu Lysia kí yín àwọn Júù mú ọkùnrin yìí wọ́n fẹ́ pa á mo gbà á lọ́wọ́ wọn pẹ̀lú àwọn ọmọ ogun mi nítorí mo gbọ́ pé ọmọ ìbílẹ̀ róòmù ni mo fẹ́ mọ ìdí tí wọ́n ṣe fi ẹ̀sùn kàn án mo bá mú un lọ sí iwájú ìgbìmọ̀ wọn mo rí i pé ẹ̀sùn tí wọ́n ní jẹ mọ́ ọ̀rọ̀ òfin wọn kò ṣe ohunkóhun tí a lè fi sọ pé kí a pa tàbí kí a jù sí ẹ̀wọ̀n nígbà ìròyìn kàn mí pé àwọn kan láàrin àwọn Júù ti dìtẹ̀ sí ọkùnrin yìí mo bá fi ránṣẹ́ sí yín mo ti sọ fún àwọn tí ó fi ẹ̀sùn kàn án pé kí wọ́n wá sọ ohun tí wọ́n ní sí i níwájú yẹn. àwọn ọmọ ogun ṣe bí a ti pàṣẹ fún wọn wọ́n mú Pọ́ọ̀lù lóru lọ sí ìlú Antipatire ní ọjọ́ kejì wọ́n fi Pọ́ọ̀lù sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ẹlẹ́sìn wọ́n padà sí àgọ́ wọn àwọn ọmọ ogun ẹlẹ́ṣin bá lọ sí Kesaria wọ́n fún gómìnà ní ìwé wọ́n sì fa Pọ́ọ̀lù lé e lọ́wọ́ gómìnà ka ìwé náà ó wá wádìí pé apá ibo ni Pọ́ọ̀lù ti wá wọ́n sọ fún un pé ní agbègbè Silisia ni ó bá sọ fún un pé. n ó gbọ́ ẹjọ́ rẹ nígbà tí àwọn tí ó fi ẹjọ́ rẹ sùn náà bá dé ó bá pàṣẹ pé kí wọ́n máa ṣọ́ Pọ́ọ̀lù ní ààfin Hẹ́rọ́dù. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹrìnlélógún. Lẹ́yìn ọjọ́ márùn-ún, Anania olórí àlùfáà dé pẹ̀lú àwọn àgbààgbà àti agbẹjọ́rò kan tí ń jẹ́ Tátúlù. Wọ́n ru ẹjọ́ Pọ́ọ̀lù fún gómìnà. Nígbà tí wọ́n pe Pọ́ọ̀lù, Tátúlù bẹ̀rẹ̀ sí rojọ́ ó ní fẹ́líksì ọlọ́lá jùlọ à ń jọlá àlàáfíà tí ẹ mú wá lọ́pọ̀lọpọ̀ a sì ń gbádùn oríṣiríṣi àtúnṣe tí ẹ ń ṣe lọ́tùn lósì fún àwọn ọmọ ilẹ̀ wa ọjọ́ iwájú ni ẹ̀ ń rò tí ẹ fi ń ṣe èyí nígbà gbogbo a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín n kò fẹ́ gbà yín ní àkókò títí Mo bẹ̀ yín kí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ ohun tí a ní láti sọ. Ní ṣókí, oníjàǹbá ènìyàn ni ọkùnrin yìí. Rúkèrúdò ni ó ń dá sílẹ̀ láàrin àwọn Júù ní gbogbo àgbáyé. Ọ̀gá ni nínú ẹgbẹ́ àwọn Násárẹ́nè. A ká a mọ́ ibi tí ó ti fẹ́ mú ohun ẹ̀gbin wọ inú tẹ́ḿpìlì. A a fẹ́ jẹ ẹ́ níyà gẹ́gẹ́ bí òfin wa ṣùgbọ́n ọ̀gágun Lísíà wá fi ipá gbà á kúrò lọ́wọ́ wa ni ó bá mú un lọ òun ni ó pàṣẹ pé kí àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn án wá síwájú yín bí ẹ bá wádìí lẹ́nu òun fúnra rẹ̀ ẹ ó rí i pé òtítọ́ ni gbogbo ẹjọ́ rẹ̀ tí a fi sùn yín àwọn Júù náà gbè é e lẹ́sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí ó sọ rí gómìnà wá mi orí sí Pọ́ọ̀lù Pọ́ọ̀lù wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tirẹ̀ ó ní. ó dùn mọ́ mi pé níwájú yín ni n ó ti sọ ti ẹnu mi nítorí mo mọ̀ pé ẹ ti ń ṣe ìdájọ́ ní orílẹ̀-èdè wa yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò ju ọjọ́ méjìlá lọ ní ìsinsìnyí yìí tí mo lọ sọdún ní Jerusalem ẹ lè wádìí èyí ẹnìkan kò rí mi kí n máa bá ẹnikẹ́ni jiyàn nínú tẹ́ḿpìlì bẹ́ẹ̀ ni ẹnìkan kò rí mi pé mo kó àwọn ènìyàn jọ láti dá rúkèrúdò sílẹ̀ ìbáà ṣe nínú ilé ìpàdé ni tàbí níbikíbi láàrin ìlú wọn kò lè rí ohunkóhun wí tí ẹ lè rí dìmú nínú ẹjọ́ tí wọ́n wá rò mọ́ mi lẹ́sẹ̀ ní ìsinsìnyí ṣùgbọ́n mo jẹ́wọ́ ohun kan fún yín lóòótọ́ ni mò ń sin Ọlọ́run àwọn bàbá wa ní ọ̀nà tí ó yàtọ̀ mo gba gbogbo ohun tí ó wà nínú ìwé òfin àti nínú ìwé àwọn wòlíì mo sì ń wojú ọlọ́run nítorí pé mo ní ìrètí kan náà tí àwọn ará ibí yìí pàápàá tí wọ́n ń rojọ́ mọ́ mi ní pé gbogbo òkú ni yóò jíǹde àti ẹni rere àti ẹni burúkú ìdí nìyí tí mo fi ń sa ipá mi kí ọkàn mi lè jẹ́ mi lẹ́rìí pé inú mi mọ́ sí ọlọ́run àti ènìyàn nígbà gbogbo ó ti tó ọdún mélòó kan tí mo ti dé Jerusalem gbẹ̀yìn ìtọrẹ àánú ni mo mú wá fún àwọn orílẹ̀-èdè mi kí n sì rúbọ níbi tí mo gbé ń ṣe èyí wọ́n rí mi nínú tẹ́ḿpìlì mo ti wẹ ara mi mọ́ nígbà náà n kò kó èrò lẹ́yìn bẹ́ẹ̀ ni n kò fàjàngbọ̀n ṣùgbọ́n àwọn Júù kan láti Éṣíà wà níbẹ̀ àwọn ni ó yẹ kí wọ́n wá síwájú yín bí wọ́n bá ní ẹ̀sùn kan sí mi tàbí kí àwọn tí wọ́n wà níhìn fúnra wọn sọ nǹkan burúkú kan tí wọ́n rí i pé mo ṣe nígbà tí mo wà níwájú ìgbìmọ̀ àfi gbólóhùn kan tí mo sọ nígbà tí mo dúró láàrin wọn pé ìdí tí a fi mú mi wá fún ìdájọ́ níwájú yín lónìí ni pé mo ní ìgbàgbọ́ pé àwọn òkú yóò jíǹde. Félíksì bá sún ọjọ́ ìdájọ́ síwájú ó mọ ohun tí ọ̀nà ìgbàgbọ́ jẹ́ dáradára ó ní. nígbà tí ọ̀gágun olùsíà bá n ó sọ bí ọ̀rọ̀ yín ti rí lójú mi. ó bá pàṣẹ fún balógun ọ̀rún pé kí ó máa ṣọ́ Pọ́ọ̀lù ó ní kí ó máa ha mọ́lé ṣùgbọ́n kí ó ní òmìnira díẹ̀ kí ó má sì dí àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ láti ṣe ìtọ́jú rẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ ni fẹ́líkísì ti dé pẹ̀lú dúrísílà ìyàwó rẹ̀ tí ó jẹ́ jù ó ránṣẹ́ sí pọ́ọ̀lù láti gbọ́ ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nínú kristi jésù lẹ́nu rẹ̀ nígbà tí pọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí sọ tirẹ̀ nípa ìwà rere ìkóra ẹni ní ìjánu àti ìdájọ́ tí ń bọ̀ ẹ̀rù bà Félíksì ó bá sọ fún Pọ́ọ̀lù pé. ó tó gẹ́ẹ́ lónìí máa lọ nígbà tí mo bá ráàyè n ó tún ránṣẹ́ pè ọ́. síbẹ̀ ó ń retí pé Pọ́ọ̀lù yóò fún òun ní owó nítorí náà a máa ránṣẹ́ pé lemọ́lemọ́ láti bá sọ̀rọ̀ lẹ́yìn ọdún méjì pọ́ọ̀kìù Fẹ́stù gba ipò Félíksì nítorí Félíksì ń wá ojúrere àwọn Júù ó fi Pọ́ọ̀lù sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.